ètò Ògo náà la ṣì wà bẹ́ẹ̀ ni ó dá mi lójú pé a ti rí àwọn nǹkan kan mú nínú àwọn ọ̀rọ̀ ṣítí tá a ti fi ń ṣe àwa létí ẹ̀ látìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ bí mo dẹ̀ máa ṣe ń sọ wípé àwọn ọ̀rọ̀ tá a fi ń ṣe àwa létí yìí ẹ jẹ́ ká máa mú un dání ká máa mú wọn sọ́wọ́ òsì ká máa mú wọn lò ká kàn má máa gbọ́ wọn lásán ògbóǹtarìgì tèmi tájọ máa ṣe tò ti wà pẹ̀lú mi lórí ètò lẹ́ni ẹ kú kalẹ̀ ògbóǹtarìgì mi a kú dédé àsìkò yìí o. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúlé. ṣé dáadáa lẹ dé ṣọ́kọ̀ òjèpo. ọkọ̀ òjèpo rárá ọlọ́run tí ò jẹ́ kó jẹ́po. ó dáa bẹ́ẹ̀. ẹ bá mi dárúkọ yín fún ará ilé. èmi ni tí ń tòótọ́ Ronnie tí a mọ̀ sí Adérónkẹ́ Adésànyà Comfort wọ́n gbogbo àgbáyé mọ̀ mí sí Ronnie. Ronnie. bẹ́ẹ̀ hmm. ó dáa bẹ́ẹ̀ ẹ ẹ wá bá mi sọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe fáwọn aráalé. àníṣe ah, àníṣe méjì ju iṣẹ́ orin lọ hmm. kárí àti kọrin ká fi ṣí àwọn èèyàn létí ká fi pe ẹ̀mí Ọlọ́run kó sọ̀kalẹ̀ wá kò ju báwọn lọ àárí ju báwọn lọ. iṣẹ́ orin ẹ̀mí náà ni sìsá mi Ronnie tí wọ́n ń ṣe tí wọ́n yàn láàyò ó ti tó bí ọdún mélòó tẹ́ ti wà nídìí iṣẹ́ orin yìí. tó bá ní ká máa wò ó nísìnyìí ó ti ṣe díẹ̀ bóyá bóyá ká máa sọ̀rọ̀ bíi bíi twenty years. wow ogún ọdún. ogún ọdún. kì í ṣe kéré mi o kéèyàn ṣe iṣẹ́ orin ẹ̀mí fún ogún ọdún kó sì tún dúró kì í ṣe kéré mi ẹ iṣẹ́ ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ á máa sọ agbára yín á máa sọ di ọ̀tun. àmín níbi ogún ọdún báyìí àwòrán yín ti wá tó bíi mélòó yẹn album. méjì péré náà la ṣe ṣe bọ́tà ní àwọn ẹyọ kọ̀ọ̀kan tá a ṣe kalẹ̀ bẹ́ẹ̀ ni tá a ṣe kalẹ̀ tó pọ̀. nínú méjì yẹn kí ni àkọlé alákọ̀ọ́kọ́ kí ni àkọlé ẹlẹ́ẹ̀kejì. àkọlé àkọ́kọ́ ni iṣẹ́ olúwa. iṣẹ́ olúwa unlimited. track mélòó ló wà nínú ẹ̀ ìyẹn kò ju kò ju bíi mẹ́wàá lọ. ah kò ju bíi náà ni <laughs> kò ju ní kò ju bíi mẹ́wàá lọ bẹ́ẹ̀ ṣé wàá lè sáré bá mi kọ ẹyọ kan nínú alákọ̀ọ́kọ́ yẹn tẹ̀ ti alákọ̀ọ́kọ́ yẹn iṣẹ́ olúwa unlimited yẹn ni iṣẹ́ olúwa kò lè bàjẹ́ láéláé hmm. iṣẹ́ olúwa kò lè lai lai. iṣẹ́ olúwa kò lè bàjẹ́ láéláé iṣẹ́ olúwa kò lè bàjẹ́ láéláé. ṣé kí n kọ́ sí ni. ẹ kọ́ sí ẹ kọ́ sí. enemy we gather dem go pafuka dem go jump from pillars dem go jump the pole when they mention your name. Fire must burn them. They can't stop your flow because you're born to rain. Ben. You're not a failure. You're not a loser. They can't stop your flow because you're born to rain. Okay. I'm not a loser. I'm not a failure. I know they shake at all because they can't move me. See, Baba they must sign. He know they fail at all. He don't pay the price. Ohun tó bá wọn lẹ́nu ló lè fẹ́nu. Fẹ́ni ẹ sọ. Ó ga jù yẹ́sẹ̀. Èmi gan-an, I know dey, I dey Ah ohun tó bá wẹ lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ẹ̀ṣẹ̀ kùṣẹ́ kí ni àkọlé ẹlẹ́ẹ̀kejì jàre. ẹlẹ́ẹ̀kejì yẹn ni simply àlùjó. simply àlùjó àtúgbò hmm. àlùjó ó yẹ tí wọ́n kọ yọkan lára simply àlùjó. ìyẹn ní sókè torí mo ní ọ ní bàbá mo ṣoríire torí mo ní ọ ní bàbá mo ṣoríire torí mo ní ọ ní bàbá mo ṣoríire torí mo níyàn ni bàbá mo i'm changing level yes, moving higher mm-hmm. Look, lókè lókè ojú mi ti rí ire mm-hmm. i'm flying higher soaring like an eagle no stopping olúwa dá mi láre ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí bó ṣe ń lọ ní ẹja rẹ ní tèmi. ògbóǹtarìgì tèmi ẹ̀kú òwò. ẹ ṣe àwọn onígan wọ́n ń gbádùn yín torí pé èmi pàápàá mò ń gbádùn yín lórí ètò. Hmm. ẹ kú iṣẹ́ ọlọ́run á máa bá mi fún yín ṣe. àmín kọrin náà kò ní bàjẹ́. àmín o jésù lágbára ọlọ́run bá mi ọba òkè. àmín. níbi ogún ọdún tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí kí wọ́n ní àwọn nǹkan tó dàbí ìdojúkọ kásáré yà síbẹ̀ yẹn díẹ̀. ah ó pọ̀ o ṣé mọ̀ wípé gbogbo nǹkan lówó hmm. Hmm. àkọ́kọ́ ni owó ẹ̀ẹ̀kejì hmm. ni pé káwọn èèyàn máa fojú bẹ́ńtẹ́lẹ̀ èèyàn ẹ bá mi tú díẹ̀ irú ojú bẹ́ńtẹ́lẹ́ bíi báwo. ẹ ńgbà tó ń máa rí i pé orúkọ ẹ ò sí ń ta wọn rí wọn á kọ́kọ́ wù ẹ́ lákọ̀ọ́kọ́ báyìí tí wọn náà bá dẹ̀ wo bọ́n ṣe wù ẹ́ yẹn ó lè gbàgbé orin tó fẹ́ kọ lákàn. bẹ́ẹ̀ o ìyá gbàgbé o. bẹ́ẹ̀ then owó owó ni kẹ̀kẹ́ yìn rere bí gbogbo a mọ̀ mm. bó o lówó o lé irú ètò táwa tí o bá ń ṣe pé yín mm. ẹ̀yin bá wa dà bí ọgbọ́n àní mm. wà lórí ètò ilé ni tó bá jẹ́ à ń ronú owó so àwọn iṣẹ́ amóhùnmáwòrán kan wà tẹ́ pé kò sówó kò sí èèyàn ni so bó ṣe ń lọ nìyẹn. Hmm, hmm. ọlọ́run ṣáà máa ṣàánú wa. Hmm, àmọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ti ń yí bọ́rọ́bọ́rọ́. ó yí padà. Eh, a máa yí lágbára Ọlọ́run àmín sísá mi Rónì kí ni àwọn ohun tí ẹ ń ṣiṣẹ́ lé lórí gan lọ́wọ́ báyìí pàápàá. Eh, ní báyìí báyìí à ń ṣe a máa ń ṣe nǹkan tí olóyìnbó máa ń pè ní concert. concert. Eh. a máa ń pe àwọn èèyàn pọ̀ àtàwọn olórin ẹ̀mí kan wá gbólúwaga láti fi orin yin Ọlọ́run lógo. bẹ́ẹ̀ ni a máa ń ṣe ní August thirty ṣé yẹn lẹ wá ń ṣiṣẹ́ lé lórí báyìí sọ fún àwọn aráalé. ẹ̀hún là ń ṣe lórí báyìí ní August thirty first ni ó máa ń wáyé ní gbogbo ọdún àti ní gbogbo gbogbo oṣù tó máa ń wáyé ní August thirty first a máa lo ti ọdún yìí ti ọdún yìí a máa wà ní King's World Auditorium la máa máa lò ní Ọ̀rẹ́gùn a máa bẹ̀rẹ̀ ní agogo dédé agogo mẹ́wàá àárọ̀ a sì máa parí nígbà tí ẹ̀mí ó bọ́ sí Saturday ó bọ́ sí last Saturday of August mm. then eh, àwọn bíi Big Bọ́lájí máa kópa Mike Abdul ibi eh, táyọ̀ jẹ́jẹ́. ẹ ti fi ọlá tó jókòó sórí atọ́kùn ètò gbogbo. atọ́kùn ètò gbogbo àwọn ọgbọ́n ló máa wà lẹ́yìn kámẹ́rà tó máa máa ṣiṣẹ́ lọ. èmi náà máa ṣiṣẹ́ ìránṣẹ́ wọn. ẹ máa ẹ gbọ́dọ̀ ṣe. kì í ṣe ẹyin kámẹ́rà nìkan. <laughs> ẹ ti bínú mo ti bínú o. ẹ bá mi bẹ̀wọ̀ ẹ bá mi bolú ètò kó má bínú. ọ̀ya wọ́n ti jẹ́rìí nílé iwájú ilé ẹjọ́ yìí. nípa tọkùn ọlá tó jókòó yìí náà wọ́n máa kópa pẹ̀lú àwọn ògbóǹtarìgì olórin Michael Du Ibitayo Jẹ́jẹ́ ẹ máa dárúkọ lọ kí n máa gbọ́. Sam Glorious Sam Glorious eh, Big Bọ́lájí Láolúgbẹ́njọ́ Láolúgbẹ́njọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àwọn kan wà tá a mọ̀ pé wọ́n sì máa. ẹ ti sọ déètì yẹn padà August thirty first. August thirty first ní ìbòlẹ̀ ló ti máa ṣẹlẹ̀. Ọ̀rẹ́gùn ni Ọ̀rẹ́gùn ní First Bank Bus Stop ní Kingswood Auditorium that's mm. Chassis Hall hmm, hmm. ní aago mẹ́wàá. ẹ bá mi fìyẹn sọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bí ògbóǹtarìgì mi ṣe sọ wọ́n làwọn ṣiṣẹ́ lórí concert àpèjọ orin ẹ̀mí ẹ táwọn olórin ẹ̀mí ńláńlá tún máa parapọ̀ láti yin ọlọ́run lógo a tún máa gbé ọlọ́run ga yàtọ̀ lọ́jọ́ yẹn ẹ̀rọ bá sọ́wọ́ ẹ bá mi mú sọ́wọ́ kẹ́ máa fi jẹun ọgbọ́ntarìgì wọn ni kẹ́ ẹ̀ má gbàgbé ọgbọ́ntarìgì mi um, ẹkọ àwọn orin tó dánmọ́rán tó dùn létí èmi pàápàá lórí ìjókòó ṣe ni mò ń jó tí mò ń jó báwo gan lẹ ṣe máa ń rí àwọn orin yìí ṣàjọ. Hmm, bí mo ṣe máa ń rí ṣàjọ ó máa yà yín lẹ́nu o wọ́n máa ń kọ́ fún mi lójú oorun ni kábíyèsí olódùmarè wọ́n máa ti kọ́ fún mi màá sáré jí màá sáré fi sí. Eh, fóònù mi hmm. ìwọ̀nba tí bá rántí ń bẹ̀ hmm. so tá a bá ti wá ń ṣe rìhásà lọ hmm. a máa máa máa háàdì mọ́ ìgbà mi kẹ̀dẹ̀rẹ̀ bóyá mò ń lọ lójú ọ̀nà kan lè máa gbọ́ nǹkan kan màá yá sáré rìkọ́ọ̀dù ẹ̀ ìgbà mi kẹ̀dẹ̀rẹ̀ bóyá tá a bá ṣe rìhásà àbí alọ́kọrin bì kéèyàn kankan lẹ kó tẹ dùrù kan orin akàndédé wá. kò sígbà tí ìmísí kì í wá kò sí o kò ìgbàkígbà tó wù ló lè wá ìgbàkígbà ni. ọlọ́run àtúbọ̀ máa bá mi fún yín ṣe lágbára ọlọ́run ọba mi ọba òkè. sẹ́yìn tí ẹ máa ń ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri wọ́n pè yín sílé ìjọsìn wọ́n pè yín sísọjí àwọn bo gangan lẹ́sẹ̀ tí máa ń ṣiṣẹ́. àkòsíbi táwọn ò ti ń ṣiṣẹ́ o ifun bá fẹ́ ṣègbéyàwó a máa <laughs> a yọ ti iṣẹ́ ìránṣẹ́ kúrò kákan yọ kúrò kákan ra fàlùjọ díẹ̀ sí i holy spirit má lọ gbéyàwó ṣubú adè má <laughs> lọ sí ilé ìjọsìn a máa ń bó jẹ́ tòkú náà ni èyí fẹ́ ṣe àṣeyí ẹ gbogbo ibi ni gbogbo ibi tó ń rí bá ṣà ti ń jọba káwọn akọ́nìṣù ẹ bá wa ń bẹ kojú bá ń lọ àmín. ẹ ò ní báyìí ẹ wá ní tẹ́ bá pè ní àwọn churches àwọn ibi ìsọjí. So ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ṣé ẹ̀yin máa sọ pé àjọ o tẹ́ ẹ̀ bá ti ní five hundred thousand máa pè wá. <laughs> kò tiẹ̀ gbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ hmm. kò dẹ̀ lè rí bẹ́ẹ̀ ní ní tèmi kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá nítorí mo mo gbàgbọ́ wípé olúwa ló ló rán wa níṣẹ́ so kò yẹ kó rí bẹ́ẹ̀ so nǹkan tèmi kàn máa ń sọ ni pé èwo lẹ ní fún wa Hmm. kí lẹ nílẹ̀ kí n lè mọ iye àwọn jọ̀mọ́ tí mo fẹ́ kó hmm. wọlé tẹ bá ti sọ fún mi pé báyìí ló ṣe rí o báyìí ló ṣe ń lọ o èmi náà mọ iye èèyàn tí mo fẹ́ hmm. pè sọ́kọ̀. ẹ torí àwọn olórin ẹ̀mí wọ́n á sọ pé àwọn ọ̀fẹ́ la fi fún mi o ọ̀fẹ́ náà ni màá dá padà lọ́dọ̀ tí kò rí bẹ́ẹ̀ o jàre ah, rí bẹ́ẹ̀ o ó rí bẹ́ẹ̀ díẹ̀ kò tún rí bẹ́ẹ̀ díẹ̀ tí tèmi ní pé ṣé wọ́n ẹ̀ sílè kan lẹ fẹ́ fún wa eh. kí n lè mọ̀ bóyá èèyàn méjì ló fẹ́ tẹ̀lé mi wá àbí èèyàn mẹ́ta bọ́ mo ní sọ wípé iye báyìí lówó mi nítorí ẹ̀mí wá hmm. tẹ bá sọ pé ẹni rárá gan máa yá èmi àti ẹlẹ́dàá mi la máa jọ lọ. lájọ máa bọ̀ hmm. mo ti mọ̀ pé ẹ lè má wàá rí ìfẹ́ni táfà mi ní ṣòkòtò eh, pé. ẹ lè má wàá rí iṣẹ́ ìránṣẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe máa ń rí níbi tẹ́ ẹ ti pàdé mi hmm. tẹ́ fi pè mí nítorí iṣẹ́ máa yàtọ̀. Ah, bẹ́ẹ̀ ni hmm. nígbà tí ò tí ó máa gbé tí ò tó máa tẹ tó ti mọwọ́ yín <laughs> tó ti mọwọ́ mi ó tán bẹ́ẹ̀ tọ̀dọ̀ wa. ẹ ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe. àmín náà ni. àmín. àwọn olórin ẹ̀mí wo ńláńlá wo lẹ ní àfojúsùn bóyá ẹ fẹ́ bá ṣiṣẹ́ tàbí tẹ̀tẹ̀ ti bá ṣiṣẹ́. Hmm. Ah, mo ti bá olórin púpọ̀ ṣiṣẹ́ o àmọ́ eh, bẹ́ẹ̀ ni àmọ́ àwọn tí ẹni tí mo wá ń wò lọ́wọ́lọ́wọ́ láti bá ṣiṣẹ́ hmm. lọ́wọ́lọ́wọ́ yìí òun ni Mike Abdul ń hmm. wo láti mo ti gbìyànjú kàn jẹ́ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn díẹ̀. Hmm. Eh, àwọn wo lẹ ti bá ṣiṣẹ́ sẹ́yìn. mo ti bá mo ti bá Láolú Gbénjó ṣiṣẹ́ mo ti bá Big Bọ́lájí ṣiṣẹ́ mo ti bá. wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ tí àwọn ayé ò tẹ̀ mọ́rúkọ wọn wọ́n pọ̀. ó dára bẹ́ẹ̀ a ti ń gbádùn gbóǹtarìgì tèmi látìgbà tá a ti jọwọ́ abala tí mo wà yìí ọlọ́run máa fún yín ṣe ó tó di pé mo kúrò ní abala yìí ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn-ún nígbà tí bàbá padà dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sì wà tí mo fẹ́ bá ògbóǹtarìgì mi sọ wọ́n sì tún máa bá wa sọ̀rọ̀ ó dẹ̀ tún bọ́ sí àwọn máa bọ́ sí abala àwọn orin tó pèrègédé ẹ kalẹ̀.